وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ لَا تُدْرِكُ إِلَّا هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ خَيْرٍ مُعْتَدٍ عَفِيٍّ عُتُلٍّ بعد ذلك زمين كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال ساقير الأولين فنسبوا على الخرطوم بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصلونها مسبحين ولا يستخلون فطاف علي طائف من ربك وهم نائمون أصبحت كالصريم وتنادوا مصبحين أبغوا على حرفكم إن كنتم صادق صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على أرض قادرين عنه محروم قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين أقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين يا ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زين أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساك ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم فرأتهم بالله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وهم لي لهم إن كيدي نصير أم تسألهم أجرا فهم من مغرم مثقلون لهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوب لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء لنذب بالآراء وهو مذموم فاجتباه ربه فاجعله من الصالحين وإن يكاد الذين كفروا يزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين الحمد صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اخيار وسلم تسليما كثيرا أمة إيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبقى في ضرابة الحمد لله اللهم بسيوك يا النبي يا النبي صلى الله عليه وسلم اللهم بسيوك يا النبي فواني وجيك sallallahu alayhi wa sallam. ọba tí ó ṣe wá ní ọmọlẹ́yìn àdébùwá sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. èyí tí àwọn àbẹ̀yà àti àwọn àmẹ́bí tí wọ́n wá sọ̀rọ̀ ọba tó rán tó gbé tẹ́lẹ̀ lọ tó ní kí wọ́n jíṣẹ́ wọ́n yìí ṣe àmẹ́bí tó ṣe àmẹ́bí nìkan. ṣùgbọ́n ọba ó gbé àpẹẹlẹ àti àjùlọ fún àdébùwá Muhammad sallallahu alayhi wa sallam. وقرت بها خمسية سرايا وقرت بها خمسية سرايا دخولي تحت كونك يا عبادي وعن سيارك أحمد نبيا وعن سيارك أحمد نبيا عبد الله جل وعلا ìpè tọ̀ tó máa ń tọ́ ní ànábì wa kálí lọ sí ànábì wa Muhammad. Dukuli tahata kauni kaya ibadi. Àfàwọn akọ́bí ẹ̀yà náà ni ọ̀rọ̀ ọba lórí sábàbí tó sọ ọ̀rọ̀ yẹn. Ìgbé tọ̀ tí yẹn bá lè ronú ṣe sọ à ń sọ bí ànábì ti rí, à ń sọ ìwà ànábì, à ń sọ ìfisí ẹ̀, à ń sọ ìbálòpọ̀ rẹ̀. Bó ti ẹ̀ jẹ́ kí àwọn ànábì ọlọ́run yókù náà ní ìbálòpọ̀ wọ́n ní ṣe ṣùgbọ́n kò ti ànábì yìí. الأنعام فضيلة وجملتها مجموعة لمحمد وجملتها مجموعة لمحمد Àwọn alágbàlagbà ló ní ìbálò tí wọ́n bá wọn èrè ṣùgbọ́n gbogbo ẹ̀ lápẹ̀tẹ̀ rẹ̀. Ara ló ń parí ẹ̀. Sọlá àlọ́ àlọ́ ìṣẹ̀lẹ̀. Ilé ti jẹ́ pé yàtọ̀ sí àbẹ́dẹ́wà Ibrahim tó jẹ́ pẹ̀lú ìlú ọlọ́run ẹni pé nígbà tí a ń fọ àwọn àmẹ́jọ ọlọ́run àfẹ́ pé bí àwọn àmẹ́jọ ọlọ́run àti àwọn òṣìṣẹ́ ti pọ̀ tó Allah subhanahu wa ta'ala ó yọ márùn kan sọ́tọ̀ nínú wọn. Òrùka rúsùlù faddalna ba'dahum ala ba'd. Minhum man kallama Allah wa rafa'a ba'dahum darajat. وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد بقرة فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من النهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون bí Allah subhanahu wa ta'ala bí ó ti sa àwọn ànábì ọlọ́run ní ẹ̀sà ó ní pípọ̀ ó yọ àwọn márùn-ún kan كما صبر أولو كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم الله يغبر فولسه النبي إبراهيم عليه الصلاة والسلام النبي موسى النبي عيسى أتي يا نوح له أتي النبي في كارون الله أمر عليه الله أبا يا ولد كوميدي okùn anabi wa muhammad sallallahu alaihi wa sallam àti anabi wa ibrahim. bàbá wòlẹ́ yẹn àwọn méjèèjì tó jẹ́ ibrahim àti muhammad yìí sọ̀sọ́lá àwọn méjèèjì wàhálà nàbí yẹn ibrahim salawatu wa salamu alayhi. àwọn méjèèjì yìí nìkan lọ́wọ́ ọba ló fi ló sọ gbólóhùn pé ó ń bẹ lára wọn uswatun hasana ẹni tó pàtó bá sọ ti anabi ibrahim ọ̀sọ̀ wípé àkọ́jẹ́ rẹ̀.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 وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير أنت رغب أختي يا نبي إبراهيم بطاء أسوة إما وليا وقصي أسوة نبي إبراهيم يا أقمالي ṣùgbọ́n nígbà tí ó fẹ́ kó ti ànábì wa lápò tẹ́sí. ṣé ìmọ̀ yìí pé tọ̀ yìí tí bí ìyá àdùn àti ìtí afa àṣẹ yìí pé gbogbo àwọn arábìnrin náà lọ́wọ́ bá fún ní àpẹẹrẹ ṣùgbọ́n kó di di rẹ̀ fún ànábì sọ́lá bàbá. ọwọ́ akó fún ànábì yìí pé lẹ́kọ̀ọ́ kí amẹ́lẹ́kọ́ ọ̀fẹ́ rasọ́ọ̀rẹ́ ńlá ẹ̀ ọ̀ṣẹ́wàtọ̀ hasanatọ̀. lẹ́kọ̀ọ́ kí amẹ́lẹ́kọ́ ọ̀fẹ́ rasọ́ọ̀rẹ́ ńlá ẹ̀ ọ̀ṣẹ́wàtọ̀ hasanatọ̀. لمن كان يرجو الله واليوم الآخر

tó bá fi fòǹté lé yí pé òparí àwòkọ́ ṣe èrè tábí bá dé kí ni kò tábí dé òmù. ṣùgbọ́n tó bẹ́ẹ̀ lẹ́wọ̀ sọ́lọ́lá rẹ̀ wà á rẹ̀ wà sọ́lọ́lá rẹ̀ láàrín nàbí yẹ bá àdá kò sí ànábì ní ìtọ́jú fẹ́ wá láyé ànábì mọ́ ọlọ́run wá fi òǹdé léyìn wá àti ṣe sí ẹ̀ wípé ní pàápàá laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. لمن كان يرجو الله واليوم الآخر. ó wá fi ó ṣàlàtọ̀ rẹ̀ ó fi fẹ́ jẹ́ bó fi gbé gbogbo ẹni bá ń sọ pé onígbàgbọ́ nínú ọlọ́run àti ọjọ́ àkèyàmà ẹ rí kọ́sì ànábì ara rẹ̀. lèmi àwọn kan ayé rújú wà ní àwọn ọmọ ẹ̀rọ. àkọsí àti gbàgbọ́ rẹ bá ti kú tó nínú àlá àti gbígbàgbọ́ rẹ nínú àkèyàmà bá ti kú tó ní ìtẹ̀lé ànábì rẹ ti pọ̀ tó. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وبيبيوري كانوا يبيع النبي اللي النبي ومما زادني عجبا وقيا وقرت بأخ مسيء فوت رايا وقرت بأخ مسيء فوت رايا دخولي تحت كونك يا عبادي وأن صيروا ذهاب دليل نبيا وأنصر يا رضا مدنين ọlọ́run yóò wá ní ẹ̀yà nẹ́bí náà. Àmín. Jẹ́ káwọn ẹni ẹni tó kú pẹ̀lú ànábì wọnú àlùjánnà. Àmín. Inú àdúrà tí àwọn sálàfù máa bí Allahumma nas'aluka murafaqata Muhammadin fi a'la jannatil khuld ọlọ́run agbèọ́ nínú ẹni tí ó wà ní kẹgbẹ́kẹgbẹ́ tí ó kú pẹ̀lú àtìlẹ́yìn ìrọ̀lẹ́ kìámọ̀ nínú àlùjẹ́nà ọgbà àdéhà àlùjẹ́nà gbére wọ́n fúnra ìṣèwà ní kẹ́nibẹ̀. a ń bá ọ̀rọ̀ bọ̀ nípa ìṣesí àtìlẹ́yìn sọ́wọ́ máa rẹ̀ lọ́wọ́ ibi tí a ti dóńdè jọ náà rí pé ẹ̀rí pé ìwà ànábì ó rẹwà púpọ̀ nípa kó fa àwọn ọ̀jọ̀gbẹ́ apàdé ẹ̀ pẹ̀lú kíkọ́ ìkan nínú àwọn ìmọ̀ tàbí nínú ẹ̀sìn wa ọ̀nà ni afáwa Abu Hurairah kọ̀rẹ́ bí yẹn lọ́wọ́ máa ti àṣàlàyé fún wa yí pé abúlé yìí ìmọ̀ ní aláàfin alámọ̀rí ẹ̀sìn tí ò lò ju ọdún mẹ́ta lọ alal mashhur nínú ẹ̀sìn ibi nígbà tó fẹ́ kọ́ gba ìsáàmù lọ́dún keje tí àmì ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹ wo báraka ìmọ̀ àbúrẹ́ lọ rọ́bì allahu ta'ala anu wọ̀dọ̀ eléyìí ni a fi ṣe wípé ajẹ́ pé kí àbẹ́bí ṣe wá ń dúpẹ́ àwọn ẹ̀ ń wá wọn rí yìí àbẹ́bí gan yẹ ká yìí lórí ẹ̀. Nàfipárí èyí tí wọ́n ṣe kọ́lá ó obìnrin ìsímìhì eléyèjì ńlá o. Wọ́n ṣe kọ́lá ó obìnrin ìsímìhì eléyèjì ńlá o. Wọ́n mú láàárọ̀ ṣe Màhàmùdù. Wàhálà Mùhàmùdù. Wọ́n mú láàárọ̀ ṣe Màhàmùdù. Wàhálà Mùhàmùdù. Ẹni tí wọ́n yẹ rí iṣẹ́ tó lé ní. kéèyàn lè wo èèyàn kó lè wúlò pé kó lè wúlò sí lápájá ibi tí ó ti wúlò rè àbí sì ṣe bẹ́ẹ̀ ọlọ́run náà fi tá lọ́rọ̀ ibi tọ̀ owó náà ọ̀sẹ̀ ọlọ́run wàṣẹ kọ́ọ̀lẹ̀ òní ní ìfìlì ìjìnlẹ̀ wọ́n wọ́n bí àtẹ́kùn yẹn ṣe tó àti pé ọlọ́run bá bọ̀ ẹ̀ bọ̀ fún ní Muhammad yẹn máa wípé inú ìyàlá mi ti ọlọ́run ni agbẹ̀mí tí a kó wa fẹ́ gbọ́ sí pé báwo ni anabi sallallahu alaihi wa sallam báwo ni anabi ṣe máa mọ́lá almutakhafimin àwọn èèyàn méjì tí wọ́n bá ń jiyàn tí wọ́n bá ń ṣe fanfa tí wọ́n bá jọ ń jà ìyẹn náà àwọn olóògbé máa ń pè ní conflict resolution báwo ni anabi ṣe resolve báwo ló ti yanjú aáwọ̀ gúngbòngbò láàrin àwọn èèyàn méjì. àbí àmọ̀ ẹgbẹ́ mùsùlùmí àríwẹ̀jà kò ṣeé ṣe àmọ̀ níjà lẹ́kọ̀ọ́kan ọkọ àti ìyàwó mú mọ níjà lẹ́kọ̀ọ́kan. ìnàmọ́lì mọ́mìnú na ìkọ́wá fa aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun. àmọ́ ẹni gúngùn ògún àwòrán lọ́jọ́ ọ̀dùn náà. عمم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين Islam wey ṣe ṣẹlẹ̀ Islam ẹ̀sìn tó máa ń fèsì reality ẹ̀sìn Islam ẹ̀sìn máa ń sọ ojú abẹ ní kò ní Islam Islam bẹ̀rẹ̀ sí ẹ̀sìn ẹ̀gbẹ́gbẹ́ àárọ̀ àkàlàfẹ́ wájà fún Islam sọ pé ájà Islam sọ pé ájà tó kì í ṣe ẹgbẹ́ ẹgbẹ́ kíkẹ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n fẹ́ fẹ́ àwọn méjì fún wọn fẹ́ fẹ́ jà ara wọ́n jà jẹ́ kí wọ́n jà níbi kí wọ́n jà ẹni èyí ò fi máa ń tẹ́ yóò fẹ́ jẹ́ wọ́n jà tó máa jà sẹ́yìn ìwọ ni ìwọ tó wá jẹ́ bàálé ni kó wá ṣe déédé ìwọ ni kó kẹ́kọ̀ọ́ nípa bá a ti yànjú aáwọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní tó fẹ́ tàmẹ́ta náà àbúfẹ́ ṣèjì bẹ́ẹ̀ náà lọ iná ni kò ní ẹ̀kọ́ bá a ti yẹjú ìjà. alábọ̀lì tí abẹ́gbọ́ sí yóò yẹn yóò tọwọ́ bọ ó tọ̀ mọ́lẹ̀ fáwọn ọmọ ilé èyí mi lẹ̀ sàn. mùsùlùmí máa ń mọ bá ti yẹjú aáwọ̀ ni tó o bá lè tọ́ bá ti mọ̀ yí pé tí àwọn èèyàn méjì bá ń jà ṣẹ́ bá ti ọ̀rọ̀ ti kó wá dá sí ní mọ orí ọ̀rọ̀ bí nígbà sí àárín ọ̀rọ̀ òpè ọ́ níbi ìyàwó méjì. ìyá ọkùnrin ọgbọ́n.

bó ni ànábì tẹ amala àwọn tí wọ́n ní góńgó ògùn láàrin wọn. eléyìí ó ka obìnrin púpọ̀ gbogbo ìfẹsẹ̀ obìnrin ní òsì ibi tóbìnrin bá sọ méjì mẹ́ta mẹ́rin dẹ̀dẹ̀lá òun nìyí gbogbo. kódà lórí alámọ̀lẹ́ tẹ alámọ̀lẹ́ tó wà tí o yẹ pẹ́rẹ́ obìnrin wo ní gígùn ògùn lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà kò ti bẹ̀rẹ̀ sọpẹ́rẹ́ tó ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́fẹ̀ẹ́ lè jà àwọn àgbàlagbà rẹ̀ wá ní kò sí ààrẹ mẹ́jà kò sí kíni lọ́wọ́. ààrẹ mẹ́jà bàbá àjàmẹ́ta ni ọ̀dà. àjàmẹ́ta ni ọ̀dà ni òsùn wọn ni ò bá ṣẹ̀yà. ìyá ọkùnrin lọ. ó wá dùn gbogbo ẹ̀kọ́ bá ti wá ń bá ṣetán bá jà iná ló ti tẹ́ ìgbà oru fẹ́ lọ́rẹ̀ àfàwọn sàmì sọ pé ànàásù dáwọ́ wà dáwọ́ nàásù kúrìbù mu. ànàásù dáwọ́ wà dáwọ́ nàásù kúrìbù mu. wà á fi ní ìzọ̀ àlejò ọ̀sẹ̀ ọ̀rùn náà wá dáa. وبيت الظالم ما قطع المودة الناس ويداهم وداهم وداهم الناس قربهم دواء الناس قربهم عبد الله شيخي àwọn wa sọ fún wa yìí pé bẹ́ẹ̀ tàbí sọ yìí pé àná sùn dáhùn tàbí sọ yìí pé àwọn èèyàn àárẹ̀ ni wọ́n wàdà mẹ́sì kúrúkù wò ó ní sísúnmọ́ sísún àárẹ̀ tí ń bẹ lára àwọn èèyàn náà ní pé bá a ti ń súnmọ́ wọn. ẹlẹ́pẹ́ tó bá rí obìnrin kan tó wọ̀ ọ́ lókùtù ọ̀bẹ lọ́ba àárẹ̀ ló lọ́ba. الناس داو وداو الناس قربهم Ọkùnrin bá bọ tó sì wọ́ ológun tó bá fẹ́ ṣe náà mú fún ààrẹ ló ṣe náà mú fún. Àná tó dáwọ́ dáwọ́ ọ̀nà tó kọ́ ibò mọ́. Àbáwá ń tọ́ àlùkò yí pé àná tó dáwọ́. àwọn èèyàn àárẹ̀ ni wọ́n gbọ́dà wá ọ̀tá tí kúrí mú mú. àná kúdà ọ̀dà wá ọ̀nà tí kúrí mú mú. lọ́sí mi tí ó wù àárẹ̀ kó wá fẹ̀ ó náà ní ká súnmọ́ wọn. tá a bá súnmọ́ a lè

lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ilà àjáwọ̀ yóò ṣe súnlẹ̀ nígboro ọ̀pọ̀lọpọ̀ wa àjáwọ̀ yóò ṣe súnlẹ̀ torí pé ìgbà wo ni òun lẹ́nu tó ṣe bídà tó súnmọ́ igbó bára jẹ̀bẹ̀ pé owó òṣìṣẹ́ fi mú mi yẹn jẹ̀bẹ̀ kò dá ah, wọ́n láì ní ìdọ̀rọ̀ àmọ́ àtọ̀fíjọ́ra ẹlòmíà nǹkan ní í ṣe kò mọ̀ tó bá dáhùn pé àwọn ọjà wọn ṣe kí o ti gbogbo o ó kàn jọ hajjul mùsàdé káyẹn oníbídíà káyẹn ló ìyẹn nìkan ha wọ́n mọ bó wo a ṣe muhammadu wo ni a fi amẹ́là lórí irú nǹkan yẹn wọ́n rí bẹ́ẹ̀ bẹ hajjul kó tó hajjul kí ni àtúnṣe ti kọ́kọ́ ṣe kó tó nígbà wo ló ti gbé pé mọ́tò ti ṣe kódà so ẹ ká sọ fún àwọn èèyàn tí wọ́n ṣe àkọ́kọ́ ni pé ká sọ fún wọn dàbárí ànàṣù dáwọ́ dáwọ́ ànàṣù kúrúbọ̀ ọmọ ànàṣù dáwọ́ ànàṣù kúrúbọ̀ ọmọ wà ní ìdílé àlè mọ́. عليهم وقد علم الدار ó pa àwọn títí àti ẹ̀rọ bí lọ́sẹ̀ bí èmi ti bá gíláàsì lọ. ọ̀rẹ́ ti gbà àgbègbè mọ́ ọkọ̀ tí ó lè máa wọ́n wo lóṣù fún ọ̀rẹ́ báyìí wọ́n ti ti záàlì ìwọ̀n. ẹgbẹ́ tó ti àwọn mẹ́ta ó sì kọ́ mẹ́tẹ̀ẹ̀ta. kàtí wọn ní ìwọ̀n dá sí. wọ́n ní àbúrò wọn ní ẹni kù lágbọ́n lágbọ́n jáde wọn wòlé ní ẹ̀wọ̀n mọ́nádá. Hmm. ẹni tó ń jẹ̀kọ̀ mọ́ lọ́sọ̀ sáré kíní kan ti ẹ̀kọ́ láti kalẹ̀. àná dàwọ́hùn náà sì kúrú bù ọmọ. wọ́n ti ti záàlì ìwọ̀n. kàtí wọn ní ìwọ̀n dá sí.

ǹjẹ́ mọ iṣẹ́ kan tó jẹ́ wípé afdalu mina siyami wàsọ̀rà wàsọ̀rà kan. alábìnrin yóò lò ó lójú kéèyàn ó kírun kó gbá rẹ̀ ó dà na lójú sàárà rẹ̀ à ó yàrá bí owó tó nìyẹn ó sọ ọlọ́run ọba ní oná ní islahu dàtú báyìí. kọ́ ọmọ ìyanjú àwọ̀ tẹ̀kọ́tì mi là a ní àwọn ìbádà kan tó yẹ pé ìbádà yẹn kìí ṣe ọ ti ṣe ìbádà tó tá a bíyà tọ́ ọ bá ṣe ibada yẹn kọ́ mọ́ lọ́dọ̀ ọ̀wọ́ tó ṣe nìkan oko eléyìí ń lo ju ibada to kọ́ fẹ́ràn lọ. ibada tó ni pe mo gbé kùránì sí ta tí má dá lè àwọn èèyàn méjì wá ń jà ọwọ́ lọ yanjú ẹ̀ ìbádà yẹn ìbádà kò kí ni o tàbí àyẹ̀fẹ́ pé wọ́n kọ́ ọkọjá ọ̀dọ̀ ara rẹ̀ nìkan wọ́n kọ́ àwọn èèyàn ní kéwù òṣàlà yẹn ti bá àwọn èèyàn ìbádà yẹn ti kó lọ sí òṣàlà pé àwọn fúlà yẹn nìkan yẹn lọ́fílà àbákan sí wáàzì yẹn nìkan yẹn lọ́fílà abẹ́lẹ́rẹ́ òjì níwájú ọlọ́run nígbà tó dé ìbára tó ń ṣe yẹ ìbáàdà yẹ kọjá ọdún ẹnìkan wọ́n tó ń ṣe kùránì ẹnì yẹn kò ní bẹ́ẹ̀ náà yẹn kẹ́kẹ́ aládàá kùránì rẹ̀ wọ́n bá gílò lóko yẹn tàbídù ẹnì kò ní bó ṣe aládàá rẹ̀ ìwọ nìkan ló ṣe kí ni o èlé mi gbogbo rẹ̀ ti dì báwọn ó lóore níwájú ta'ala ju èyí tó wá pé ládàáyé ò kọjá ọjọ́ ibi tó ṣe náà. nìkan òun ní àṣìlá ẹgbẹ́ yóò fi ìdùn ṣe é. àbí wàá sọ fún lágbára àkókò àbí wàá sọ fún wa yìí pé ìbára tó lágbára láàrin ìsìláhùn ìjà ti báyìí. ọmọ ẹyẹjú àwọ̀ láàrin àwọn èèyàn ló jẹ́ pé ìṣesí ànágbà Muhammad sallallahu alaihi wa sallam nínú sẹ́sì àwọn ànágbà ọlọ́mọ ọba tí wọ́n gbà. sẹ́ẹ̀mẹ̀ yìí pé musa náà ní kọ́kọ́ kùsùmọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn méjì náà nígbà tí ànábì Musa tó sì dá sí i. ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مضل أو àmẹ́jọ́ ọlọ́run ṣe sí wọn ọlọ́wọ́ bá ń sọ tàbí musa fún akátó. ọlọ́mọ abẹ́rọ̀bọ̀ ṣùgbọ́n wọ́n sọ́wọ́ ẹ́tẹ̀yìnà òṣùkùnmá wà ilmá. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó tẹ̀lé sí ànábì musa pàtó ti musa wá dikọ́ dàgbà tí àsìkò tí àwọn ọlọ́run fẹ́ gbẹgbẹ ní ànábì wa tó. ọlọ́wọ́ bá fún nímọ̀ kó torí pé nígbà tó lọ lẹ́ ẹ̀ka kò lò ọ̀rọ̀ yẹn ọ̀kàn wá lẹ́nu. ṣùgbọ́n wàá fọ wọlé wà lábẹ́ ọjọ́ wọlé kẹ́rẹ́ bá àmọ́ ti wọlú kò lè rí sẹ́gbẹ́. فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه nínú àwọn ọmọ tọ́lọ̀ kọ́kọ́ wá ṣe fún ní pé ọba rí àwọn èèyàn méjì kan يقتتلان àwọn méjèèjì ń jà wọ́n ń fa ìfànfà láàrin ara wọn. Hādhā min shi'atihi wa hādhā min 'aduwwihi. Ìkẹ́ jẹ́ ẹni tí ó jẹ́ nínú àwọn èèyàn rẹ̀. Ìkejì wà nínú àwọn tá a lè pè ní فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه ọjọ́ ọ̀rẹ́ rẹ̀ ọjọ́ inú àwọn mọ̀lẹ́bí rẹ̀. bàtàkọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ní ṣe àti ara lọ́wọ́. ara ló wá ọ wá ní ẹni mi ó dá ọdún tí ń ṣe kò tí ń ṣe yóò mú ọ béèrè ìrànlọ́wọ́ àti Musa lórí ẹni tó jẹ́ ọ̀tá rẹ̀ èmi ti ń jẹ́ ẹnìkan tó wá dé sẹ́yìn pé ẹ̀fẹ́ta yóò gbẹdẹ ló ṣàjọ ẹnìkan náà méjèèjì ọ wá béèrè nípa lọ́wọ́ béèrè ẹ̀já ìjọba ìjà owó wa wo tí ń ṣe. fọwọ́kẹ́ sọ̀rọ̀ Musa bọ́kọ̀ bọ́ alẹ́ yìí. wọ́n àwọn tí ànábì Musa fi ọlá tì báyìí ẹ̀yìn tí ó lọ báyìí fàkọ́dọ̀ àwọn lọ́kàn fún kéèkì àwọn afá nígbà tó kú yẹn ẹ̀kọ́ tó di wàhálà ni gbogbo ọ̀tọ̀ ni tí Musa gbá kúrò nílùú ní àkọ́kọ́ ọjọ́ ìwọ̀lú rẹ̀ padà ètò tó tó sábà padà ṣùgbọ́n kí ni àníyàn ànábì Musa. قال هذا من عمل الشيطان أبو موسى هذا من عمل الشيطان àwọn míì sọ wípé ìgbà tí àlọ́bì musa lè sọ̀rọ̀ kọkọ̀ ọ̀rọ̀ tí kọ́kọ́ ṣe ń tó ṣe yẹ kọ̀kọ̀ sọ́dà àti pa ọkọ̀ sọ́dà àti làwẹ́. tó kọ̀ sọ́dà láti pé nílà mi ń bẹ tí ẹ bá tí ẹ bá fẹ́ parí kàbíkà ti ń da gbó. ṣàgbé èèyàn kò kéṣe pé yọkàn mẹ́rin sílẹ̀. ìyá ní olùgbà yìí lọ. òbí bẹ́ẹ̀ tí wọ́n kó ìgbà mi bẹ dáwọn ẹ máa ń jà nígbà mi ẹ tó máa ọkọ gbá àwọn méjèèjì tẹ jà ní sẹ́lẹ̀. bẹ́ẹ̀ni ọgọ yọjú ti wọn. pété òbí ọkọ tó omi túká ẹ̀yìn yẹn àwọn akọkọ náà olùwọ́sọ yìí pé ìyẹn ni Musa bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n pété ẹ̀rọ wọn bá dá àmẹ́bí Musa ẹ̀dá kan tó lágbára àwọn tó bá àdáyé pàkọ́ bàálẹ̀ nínú kọ̀ọ̀kan. وقال هذا من عمل الشيطان إنه عدو مضل مريد إنه عدو مضل مريد قال ربي ظلمت نفسي ربي فغفر له إنه رحيم إنه هو الغفور الرحيم قال ربي بما أنعمت علي فلم أكن فلم يكون ولم يكون ظهيرا للمجرمين قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا المجرمين ودخل المدينة على حين وصلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه àbẹ́bí musa fọwọ́ tì í fàkọ́dọ̀ alẹ́ ẹ̀mí ti bọ́ lára rẹ̀ àbí musa wá rí pé wàhálà mi ń wọlé kọ́lá dámìrì àmàlì ṣèǹtọ́. ọ̀nà àbámi àmàlì ṣèǹtọ́. àbí musa ní iṣẹ́ ìsúlélẹ́yìn òṣèlú tó fẹ́ẹ́ dábàá àti mo fẹ́ ṣe irú. إنه عدو مضل مبين إنه عدو مضل مبين bí àmọ́bí bó bá ṣe fi ẹnu àtẹ́ mú un. àmọ́ ìṣesí yìí ó padà bí pé kò tún pẹ́ lásìkò ìgbà náà. ìṣẹ̀lẹ̀ náà yìí tún fẹ́ ẹ̀sẹ̀ tó fẹ́ jẹ bẹ́ẹ̀ ìmọ̀tòkọ̀. ó dẹ́ igbe àkírọ́ ọ padà wá fẹ́ máa lé àwọn èèyàn ọ fẹ́ máa padà lé فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما amọ̀tọ́kọ̀ alájà gbìlà. ìgbọ́ ti gbà. lónìí ó ń lọ ọlọ́nìkan ó bá rẹ̀ jà ẹ̀yẹ́jẹ́ àbúrò àfọwọ́nà àdúgbò wọn jà jà ọ̀yẹ́jẹ́ ó sọ̀rọ̀ tó pàdé wọn àbí ọlẹ́ ọkọ̀ àbí ẹ̀lá nà ní òpù ọmọlọ́kadà ó tún di ọ̀la gbogbo ọ̀dọ̀ ìròyìn mùnàfíkì sí i ẹ̀ka sọ fún wa yìí pé nǹkan mẹ́ta àrùbá òkèfà ìwà mẹ́rin kan bẹ gbogbo ẹni tó bá ti papọ̀ sí ara rẹ̀ sọ̀rọ̀ mùnàfíkì nǹkan ọ̀lẹ́fà ó di mùnàfíkì tẹ̀lé àmọ́ tó bá gbọ́dọ̀ tọ́lọ́ mẹ́ yára rẹ̀ a mọ̀ sọ yìí pé kẹ́ẹ̀nà sí iye kọ́fùlàtún nínú fìfọ́ ìlú mùnàfíkì ẹni yìí ní wà kẹ́lá nínú wà mùnàfíkì bàbá kan fún yorùbá sọ́lá àti mọ̀tì àbúrò yìí pé tọ́ وإذا وعد أخلف نعم. وإذا أطمئن نعم. خان نعم. إليه أما يا عبد الله بن عمرو طيب وإذا خرصم فجر àmì ìsọ̀rọ̀ ìgbẹ́kọ̀ ní ìjà wọ́n tó bá jà náà ẹ̀ ń rí ìwà pòkì nínú ìjàgbéjà alájàgbéjà. موسى والله فأصبح في المدينة يترقب فأصبح في المدينة خائفا يترقب قل له نولو ìjọ ẹ̀rù ń bà ìwọ rọra ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yín tó di ẹ̀dáwọ́mẹ́ntì ẹ̀ kò fẹ́ kí wàhálà bí òun ti ṣẹlẹ̀ kó tún fìyà tó hàn. fàìlẹ̀ lẹ́ni sàn sọ́rọ́ rúbi ẹ̀ǹsì àṣàfìríkù. bí akùnrin àná tó bá yẹ̀ jà tó ní tó pé pé kó bó ń lẹ kókó kó dá sọ̀rọ̀ tó fi sábà mú sábà pa ẹ̀ yìí pé yẹn fi tọwọ́ rẹ̀ sí. mo tún ṣe wá rí bẹ́ẹ̀ ìka àfẹ́ sọ ni pé báwo ni ànábì ọ̀rọ̀ sọ̀lá ọ̀sọ́lá ọ̀sọ̀rọ̀ ànábì là wípé ìṣesí àwọn ànábì ọ̀rọ̀ mi wà wàá máa yẹ ju àárọ̀ ṣùgbọ́n mẹ́nìhàjù ni fi máa musa rí àná wípé ti ń fa wàhálà mi. ọ̀lẹ́ musa ọ̀wí ó tún ti ń bèrè pé ah, mo wọ wa mi jà ní o ah, ó jẹ́ wọ́n lé akẹ́kọ̀ọ́ mi lè da yàrá kàwé fún ọ náà ní trọ́bù ti gbà ọ náà ni wọ́n ti gan rẹ̀ ní first class second class ọ náà ni wọ́n ti six rẹ̀ first class ọ̀nà ẹ̀yà first class ọ̀nà ah, ah, ṣé wọ́n ó ṣe jẹ́ wọ́n ní tó o bá lẹ́kọ̀ọ́ bá a ṣe yanjú ẹ̀ èyí ó gba ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ látara lóyún níbẹ̀ ẹni tó bá jẹ́ wípé ìṣesí ẹ̀ ní àjà àgbìlà àbí pé yóò kẹ́kọ̀ọ́ kó sọ di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní àwùjọ yẹn kan lọ tí kan bá jẹ́ alájà àgbìlà nínú wọn wàláì tẹ́yìn ọba ṣe sùúrù ilé máa dàrú. òtí wọn ló ti bú ẹkún ó bù kí wọ́n ti ka wọ́n lọ́lọ́ mi mi ò ní bó kẹ́ tó dé. ẹ̀ka gbé bọ́lá lé wa ilé yín bù. ẹ̀rù pé ìmọ̀ pé yàrá àwọn yàrá mi mọ̀ kẹ́rù àwọn yàrá ibẹ̀ fún mi ṣe ìyá. ó dún kèlò lọ́dún gba ẹrú gbò wa da ló mẹ́rù wá bí. pẹ̀lú jùlọ ó ti mọ̀ nípa. tó bẹ́ẹ̀ bá tó wá dá ọwọ́ ọwọ́ lọ ìkejì tó ẹni tó wà bẹ́ẹ̀ ní léńjẹ bóyá òun kàfé àbí ń wo lórí tẹ́lẹ̀ àbí ọwọ́ wọlé lọ kò sóun pẹ̀lẹ́pọ̀ dáyé ẹ̀sìn kò ṣe kíní kan. Hmm. kò sáfẹ́ kí n gbé ọyọ náà mo ṣe bẹ́ẹ̀ èyí tó sunkún wá yẹ olúbi kan sọ́ọ̀dì kí ló fà á tó kókó òun lè kẹ́ náà rẹ̀ ní lójú náà àìmọye ẹkú táwọn obìnrin tí wọn máa ń sun bẹ́ẹ̀ bí ẹkú ìfẹ́ mi lè jẹ fọwọ́ dodo. káwọn kò lọ́wọ́ àti ìfẹ́ mi kò dá pè mí o. ẹkú kí wàá pè jẹ́ wọn.

فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمر إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين ìṣesí àwọn ènìyàn tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn èèyàn wọ́n máa ń mọ ìsìn àwọn èèyàn ń mọ ìtàn lọ́tọ́ bá ń ṣe ìdánwò pé àwọn èèyàn orí ọrí ńgbọ́ tó bàbá kàn án ẹ ẹni tó wọ́n sókòtò lẹ̀ ẹni tó fẹ́ kó sókòtò lẹ̀ nígbà tó wà ní secondary school àdúrà tí kò tí gbọ́ rí dáadáa tó bá fẹ́ máa fọ́ọ̀mù pé tòkòtò wọn ò délẹ̀ rí wọn láwọn yóò sọ pé rárá rárá ibi ọdún dáì àmọ́ ó wọlé kàdáàlì kẹkùn tó mi ọbẹ̀ bàbá ìyàwó àìrẹ̀yìn kan wọ́n bá wọ́n wùlẹ̀ yìí ẹ̀fọ́ pé tọ̀ o àlè láàmù ayé àti dúpẹ́ yẹn ìdájú ṣe ní súnmọ́ ẹ̀ṣẹ́ kí ó ti pa tàmẹ́rẹ́. àwọn kan ní àwọn ẹgbẹ́ wa àti tó ń eré oṣù alhamdulillah ọlọ́run ti ní kí sínú àyè bàbá. ṣẹ̀dá àwọn èmi tẹ̀sí ọ̀yẹ́ fún. dọ́ọ̀bù. àwọn arábì Mùsá àti àwọn ànábì ọlọ́run ọba yòókù wọn ni ẹ̀yìn ju ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ti ṣe àpèjúwe bí ẹ̀ ti yẹn ju àárọ̀ jù. كان لكم في رسول ìyá ti ṣe báwọn lò ó báwọn lò lánàá fi ọgbẹ́ àgbàtà bá mú àwọn àìmọye

láàrin káàmù ní máìlìkì jẹ́ àti àmẹ́bí sallallahu alaihi wa sallam àwọn èèyàn ò pé àwọn ò dá wàhálà alẹ́ láàrin àmẹ́bí àti ẹni pé ìṣesí àwọn èèyàn ní wípé àwọn èèyàn kò kí ni máa ń ọ̀nà ẹ̀jẹ̀ ká kọ́gbé wípé kí ni máa ń fa ntí àwọ̀ fi máa wá wá. Àwọn olùkọ́ fún wa kí ni lòpin máa ń fa kí ni máa ń bí àwọ̀ jù. جاءكم فاسق بنبأ فتبينوا jẹ̀mọ́ yìí ti ń fa awọ nù làbáyé àwọn èèyàn sẹ́gbọ́n jẹ́pọ́jà sọ nípa rẹ̀ sẹ́gbọ́n jẹ́pọ́jà sọ nípa dáwà yìí sẹ́gbọ́n jẹ́pọ́jà sọ nípa léṣe yìí sẹ́gbọ́n jẹ́pọ́jà sọ nípa ìyàwó rẹ̀ ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ àwọn àkàbàr àwọn làbáyé bú yorùbá sọ̀rọ̀ á ní bí etí ọ̀bá gbọ́ ọkọ̀ ẹ̀ṣẹ̀ kí ni ìbàjẹ́ àmọ́ tẹ́tí àti gbọ́ báyìí à ọkọ̀ bàjẹ́ ilé ẹlọ ẹkọ ìdílé mẹ́wàá tó dàrú jọ mẹ́sàn-án mẹ́ àwọn ará ìyàwó kan sí kejì ló dàrú tóbi tẹ́ ẹ bá wo ilé tó lálàáfíà nínú ẹbí àwọn méjì wọ́n ara ta gbogbo ti ara nínú torí bí ni ló mọ ìyàwó tó ń wọ dáadáa nínú àwọn méjèèjì ó ti jẹ́ pé túmùlágbọ́já ni wọ́n máa pààrọ̀ ìjáàbù lẹ́yìn pààrọ̀ ìjáàbù wọ́n máa bọ̀ ó ti pé ni mọ́tò gbé wọ́n so bàtà gbàgbé mọ́tò gbé kejì náà yóò kọ́kọ́ kọ́ọ̀lù rẹ. tó tí wọ́n bá ní tó fi ẹ̀kọ́ gbà mọ́tò àbúgọ́ ó tẹ̀wé lójú mojú wọ́n yá máa kà ẹ ẹ bàbá mi wá ní pé wa ní bá wa ń ṣiṣẹ́ ní mójútó tẹ́lẹ̀ sí wà mí àwọn náà wọ́n ń kàwé. Ìjọ bá báyìí bàbá ilé ni Àwọn èèyàn ni máa ń gbé àwọn ènìyàn máa ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ wá yí ẹ̀gbọ́n tí wọ́n hátà àfa mi sì síra wọn ẹ̀gbọ́n tí àfa alágbádá sọ nípa yín. ẹ̀gbọ́n wà sí wọn tọ́kàn láti. àwọn ènìyàn lọ rìkọ́dù wà sí àfa akẹ́ wọ́n sì máa fún àfa mi. ìgbé ẹ̀gbọ́n tó ń ẹ̀yin إياكم فاسقون بنبأ فتبينوا àwọn àfọ̀gbà tí wọ́n ń sọ ìsìbáàtù bẹ́ẹ̀ni àyà nítorí ìjọba wọ́n sọ yìí pẹ̀tẹ̀ bá wo àyà ìyá àkún fásitì mi lẹ́bàá yẹn fọ̀tàbá yíyá náà. Ìjà bìyà láti. Fàbúrúdì ọ̀rọ̀ ọ̀bà ètò náà rí rí. Ẹ lè ṣe pẹ́sìkò díẹ̀, ọlọ́run wá ní wàá ń tọ́ ìbàbá. Wọ́n ń bá ìjọba ìrìnà ní mọ́mí ní ìnàkọ̀jọ́ bá lóun bá àtúnṣe òun وإن لهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن شاء فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إن الله يحب المقسطين أعظم النبي صلى الله عليه وسلم àkọ́kọ́ ni ó bí gbogbo ẹ̀wù kódà kí yẹn wà nínú ìjọ jọ̀mọ́ tẹ bá wà ẹkọrọ ayé máa pọ ẹjọ ẹkọrọ ayé gbé àwọn wa òun o ìfẹsẹ̀ ńlá dẹdúró fún o ti di pé sọ̀yìntọ̀ yìí ń bẹ láàrin wọn wà láyé dàrú òsúmọ̀ ìbẹ̀rẹ̀ ẹ ṣẹjọ́ pé ẹ wàkílì àti mẹ́bí àti ẹ̀ẹ́dẹ̀ kan kówó kìrìkà kìrìkà tó bá ti pé èyí méjì bẹ́ẹ̀ tà fi ń kó jọ wàhálà ẹlẹ́wọ̀ ẹlẹ́wọ̀ mùsùlùmí jáde. ǹjẹ́ kó fásitì kùnbìnà bá yìí bá bàbá ìyanu lọ. tí àwọn kò kí nígbà tí ń gbé ìlà bá rè àwọn káàbọ̀ mo ti wa adẹ́sìn ló máa lè kí. ọ̀dọ́ bá bọ̀ mo kàn fẹ́ lù àdéhìí ẹ̀ mo fẹ́ lù fún fèrè lọ bẹ̀ ọ̀ká mọ́ bàjẹ́. kábí ibùdó mẹ́lìkì àwọn ẹbí lọ bá ànábì yìí ń jọ kan wípé ànábì bí ká lọ kíkà àbùrù máa rẹ̀ kíkà àbùrù máa lèkè èèyàn ńlá ní kọ́tọ́ àbáríkọ́ ọkọ̀ èèyàn ńlá lòun náà nínú àwọn kò sàkóso. àwọn àbábà àwọn ìjẹ́ká tiẹ̀ kí ká lọ àtàpọ̀lẹ́ ká lọ bá ànábì àwọn èyí náà ni wọ́n ti lọ fún káàbù ní Ìgbò wípé àìmọ̀ ẹlẹ́gbàlejò àti àwọn kẹtẹ wọn fẹẹ sáré gbẹdà àlejò tani gbàtẹ wà wọdọ yìí rẹ tẹ ẹ bá rí nǹkan ẹgùn tó gbé wọdọ yìí orú rẹ òní fẹẹ jẹ ẹni dúró ládùúgbò orú rẹ káfẹ jẹ ẹni dúró lé ọfẹ fi yẹpẹrẹ yín ni o ìyẹn ló ń ti náà ti gbé ọdọ bí ànábì sallallahu alaihi wa sallam tó ìka bùsọ̀ fún ànábì yìí pé ah òórùn nǹkan ìmúra yìí kò gbójú orí gbàgbé ah àtàbí àwọn tàbí àwọn àǹsọ́ yóò sọ fún yìí pé fọwọ́lá àwọn ọ̀pọ̀lọpọ̀ ń gbúra làìmọ́rù rasulillahi sallallahu alaihi wasallam afdal mink ah, ah lakọ ẹnkẹ ẹgbọn anabi ló ń sọ pé irun sọ títí nkẹ ẹgbọn anabi yà àwọn ọ̀pọ̀lọpọ̀ ń gbúra ó lóore jù ọ lọ làwọn ẹgbẹ ẹdẹ bá gbé ẹjọ fọwọ́n fún wa yàrá bàbá yẹn wọ́n bá di pé wọ́n bá fẹ́ mọ ẹ̀nira ọ̀n jẹra wọn lábàdà ẹ̀jẹ̀ òkú kí wọ́n lè mú àyájú nìkan nígbà ìyàwó rẹ̀ ìjàmbá bẹ̀rẹ̀ ọlọ́run ayọ̀ kalẹ̀ tó wà ń tọ́ ìgbà ìfọ̀tọ̀ ni nínú ìmú mi ní iná pọ̀pọ̀ sọ́lù ọgbà ọ́sílẹ̀ ọgbà iná ọmọ. ọlọ́run àwọn àtàkárà hmm. Pẹ̀lú ní ọ̀rọ̀ àwọn àṣìbáàbù nùzúrù sí àwọn abáyé kára owó fún àyà yẹn. Nígbà àwọn àṣìbáàbù rẹ̀ nùzúrù ẹ̀yẹ. Àwọn ọmọ ọmọ ìyẹn lọ́wọ́ bá fi wá sọ́yìn rẹ̀ kó wà ń tọ́ ìfà ìfọ̀tọ́ni nínú limú mi ní ìnàkúta pẹ̀lú kàfíìrù báyìláhùmá ẹ áfìhù báyìláhùmá ẹyẹjú ẹ náà ni ẹ mọ́kẹ̀kẹ̀ mọ́kàfà ara yín tó di ẹyẹjú ẹ wọ́n wọ́n ti padà rí pé àwọn fún ọ fásitì kan ṣe kí ni wọ́n ti ọkọ̀ balẹ̀ jẹ́ káàbù malik lèmi ọ̀rọ̀ àdìsẹ lèmi fẹ́ mú wá sí ọ̀rọ̀ ẹni wá. ó ní àlejò sallallahu alaihi wa sallam àtàkọ́bẹ̀ ibn abi hadrat bayna kana lahu alayhi fil masjid. ẹnì kẹta ń pè ní ibn abi hadrat ó gbé ẹjọ́ bá àlejò sallallahu alaihi wa sallam. àdúrà sọ ọwọ́ ń fi ẹni yẹn ní dúkìá yẹn nínú mọ́sálásí wà lùgbẹ́ ti tẹ̀lẹ̀ ẹ bá mọ́wó bíi ẹ̀jẹ̀ mi o ẹ ti o ọ̀sà o mọ́sálásí ni wọ́n ti wá ń sọ فارتفع أسواقهما حتى سمع رسول الله صلى الله عليه وسلم وما في بيته òun ẹgbẹ́ yàwó àtẹnití wọ́n tẹ̀lé owó wa ń lòkè máa máa omi ìdílé lọ́ba ẹ̀ ló parí owó olóńgbèsè ọgbà kò lè ṣe kí ni kò lè jẹ́ ní. a máa wọ̀ wọlé lọ ọjọ ń fà á tí òun wọ́n fi lo òkè na sì wà nínú ilé sọ̀rọ̀ wípé ilé àti mọ́sídù ànábì ẹ̀fọ́ ńláná ọ̀tà sí ara wọn. àbúrò gbé ohun wa bàkọ́rọ̀ gba ilé ìjìnà paragada wọn ohun wọn jáde wọn. olùkọ́ mi ọmọ akẹ́kọ̀ọ́ ń jà méjì ń jà ó sì wà jẹ́ جاءكم فاسق بنبأ فتبينوا Ọjọ́ àìwá ìlera kú ògbé ìgbàláwà ẹni pa ayẹwà ìwọ wá ti mi mi wá lé wípé tó bá pé níbọ̀ ń jà níbọ̀ rẹ̀. tó gbọ́ pé wọ́n jọ ń fọ́ àwọn olórí àdìyàwó ẹ̀ wọ́n láì fọ́n jáde. ilẹ̀ tí wọ́n lẹ̀ wọ́n ti bọ́ bẹ́ẹ̀ ṣe ìdí tó gba ẹnìkan kò kú àbújá yìí. ẹ dà sí báyìí. àdébí gbọ́ ewu lásán pé àwọn èèyàn méjì ń fa ìfa ń fa àdébí ti dìde. àdébí ti jáde hata kásáfà fàjì àdébí ti àwẹ̀rẹ̀ àwẹ̀rẹ̀ ìdílé alhamdulilayi ká gbọ́ ọmọ malik àkọ́ni labbaika eh, ah, ya rasulallah mọ̀dá o torípé káàbù àti ẹ̀wọ̀n jọ ń fa ọ̀rọ̀ owó ni àádọ́ mi lẹ́yìn ní kàhàdà ẹni tó lòun ló lọ yìí ṣé fún gbé fún gbèsè díẹ̀ fún mi gbèsè yẹn onífà ọmọ àìlè ṣàtọ̀ á ní wàá fi orí júwèé fún yí pé káàbù ní làkọ̀dù fàáàtì ya Rasulullah bó o ti sọ̀rọ̀ kò sọ̀rọ̀ lórí ẹ̀rọ à mẹ́ńdà la àwọn tàbí o bẹ́ẹ̀ gbogbo olè bó o ti sọ ànábì yẹn o ti dì bẹ́ẹ̀ náà kọ́lá kó mu pàkúrẹ́yì alùmínáyà dìde káàbù bá a sẹ àwọn afáàmì sọ yìí pé ibùnà àbí àbdàrà òun àtẹnìkan ni wọ́n jọ ń fa ọ̀rọ̀ káàbù kẹwàá méjèèjì ẹ̀ nínú aṣọ fún pé káàbù wọ́n bá yanjú àwọn yẹn pẹ̀lú kó tẹ́tì gbèsè yẹn lọ́wọ́ náà níbi bóòlù ẹ̀ bàá fi sọ pé ṣé ìmọ̀ máa wọ̀nyẹn mi ẹ̀mí kì í yà sí wọ ọ̀dọ́ àti ẹnìkan jọ ń dà títí wọ́n ti náírà ma lè fi kóru gbẹgbẹ gbẹgbẹ ní ẹwà ẹgbẹ àdéhùn lè lẹ́yìn àgbàfilẹ lẹ́yìn àgbàfilẹ orí wọn ni múlìkà lọ́wọ́ kù máwùn ìwọ yọ lápò ah, àti ilé ọkọ àjàwó tí wọn ń sọ yìí kì í báyìí àtúntò lè rú àkókò mọ̀kì orí ẹ̀ tí wọ́n ń jà àtúntò abẹ́yẹjú àjọ nígbà tá a sì tọ́tọ́ bá lọ àbá àjọ pé ẹ bá ń bí oge tó wá ní kájọ lọ́rọ̀ ní ìfẹ́ mọ́ oṣù gbẹ́ níbi òní ẹ̀rọ ẹ̀ tó ta ọ̀rọ̀ wọ̀ mi. alẹ́ àbá ilẹ̀ kò tẹ́ fàlọ́ ẹ̀yìn ọ̀nà rẹ̀ bí àwọn egbò bímọ fún yín ó yá ní owó orí bu ó mẹ́tì gba gbogbo tó ìbá sì ní ìjà lóde tí onídòwò onídòwò gbà wá sí pọ́ ní wákàtí kan àtọ́tì àbàdà àní sẹ́tàzọ̀ òkú ìkẹ́dà ọmọ yàrá tó fìlẹ́ mọ̀ mí pé àbá sẹ́tàzọ̀ yìí ni mo jẹ ẹ̀ wá gbàgbọ́ wá dọ̀tẹ̀ tó bọ̀ ó dá áwùsí àwọn àkóso wà lábọ̀ àkóso wà lábọ̀. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما. àrẹ́bí gbọ́ ariwo ní mọ́ṣáláṣí ó ti ṣe kí ó jáde sí wọn. so mẹ́jẹ ni ó jẹ ilé bíbí bíbí ìwé ẹ̀dá àlùwà yẹn pa ẹlòmíì wọn láwọn ọmọ rẹ̀ méjì àwọn obìnrin ti lé àwọn ọmọ gbé wàhálà wọn pọ̀ náà lówó ẹ bá ń tilẹ̀ fún ọwọ́ ta. ní wọn lọ àwọn ọmọ ń àwọn méjì jọjọ ń jà bí àwọn pàṣẹ wọn àwọn ó sì so àwọn nǹkan yẹn yìí tètè sí ẹni tó bá rẹ̀ kọ́ nípa ìsìnkú. bákan náà àdúgbò tó lọ ọ̀rọ̀ sọ́lá rẹ̀ àbí máa ń sọ fún wa yìí pé ká jáde sí ká yẹjú aáwọ̀ nínú iṣẹ́ lórí ìyàwó àwọn ìṣàkóso ọ̀dọ̀ àgbà. ó ní òṣèlú ọmọ sọlá rẹ̀ sọlá máa ń gbọ́ ohun ìjà kẹbìlì báàbì lẹ́nu ọ̀rà áálí ẹ̀sìn àtúwàtúhìm àwọn méjì tí wọ́n ń jà ariwo ah, wọ́n pọ̀ wọ́n kàn pariwo kí náà ló pariwo ni pé ìkẹ́ jẹ ẹnìkejì lówó náà ni ẹni wọn bílẹ̀ yìí pé jọ̀ọ́ sẹ̀dẹ̀ fún mi gbàjẹ́ di owó ikú yẹn agbára ọ̀ka sẹ́mi pẹ̀lẹ́ ìyẹn gbé wà lọ́wọ́ ìlà afọ àlù láíláí mo fọlọ́ múra ìhìn síbẹ̀ àbíbi wa gbọ́ àhá àbíbi ní àìsàn mùtà àlùlá àlọ́lá láyé ọ̀fọ̀dù màmú ta ni ta ni ń ṣe ẹ̀rẹ̀ eh, tí ń ṣe gẹ̀ǹta sọ́lọ́ fún òun ní ṣiṣẹ́ orí tó ń gbúra fún wọn sọ̀rọ̀ ẹ tó ní kó o jẹ oúnjẹ five thousand kan fóònù níbi three thousand in tó pè ọ́ ti ṣe o tí wọ́n gbúra fóònù ti ṣe olóró láti fi ṣèyànjú kéde sọ̀rọ̀ pé sẹ́ni àwọn ẹjọ́ kan ń bẹ òbí rí pé ẹ lójọ́ mọ́ o ti mọ ojú ọ̀rọ̀ sọ ìdájọ́ àmì ta lẹ́ni náà tó jẹ́ pé ń ṣe kí ni ń búra ń ṣe kẹ̀yìn ń ta kẹ̀yìn níwájú ọlọ́run wípé òun ò ní ti dàda sábẹ́ yìí ni àná ya Rasulullah. Ah, ah, àbí èmi lẹ́rìn ó ní kódà wàhálà wú ayò báàlì ká àhàbì bó o ṣe wá jáde tó yọjú àná yìí ní tó bá wù ú ní owó nínú dúkìá yẹn kó mú ń tó bá tó bá ló ń bẹ sára nìkan sà. àdébùdí yẹn dúkìá sí yẹn kí mú bèrè ní pé àdébùdí ń sọ bí ó ti jẹ́ wípé àbí ò gbọ́ àgbọ́ wípé wọ́n ń jà lókè ànábì kí ànábì wá fi ti padà báyìí. sọlá wa sọlá ọ̀hìn ọ̀sán láàmú wàhálà. wàhálà ń pọ́ ìbátan nìmínà ní múmi ní iná kò tàtàlú. kódà àdúgbò àmọ́ pé àwọn èèyàn pé ẹjọ́ jọ yọjú àwọ̀ mi bẹ́ẹ̀. nínú àwọn ìṣèǹtà àlùfẹ́ àwọn kan ń jà fún ọkọ̀ àwọn kan ń jà bí ọ̀rẹ́ méjì kan ń jà ẹ̀yà alábọ́yá alábọ́yá alábọ́yá ẹ̀já lọ sí ìjà ìjà yọjú àwọ̀ mi. eléyìí nínú súnmẹ̀ àfọwọ́ sáhàlù ó ní ẹbí sọ́dọ̀ láwọn alẹ́ wàhálẹ́ wà sọ́lẹ́mẹ́ ó ní àwọn ará ni na náà na ṣùgbọ́n ó ta ó dínà díẹ̀ bí a béèrè ogún ìṣẹ́jú tí máa kúrò na nábàáwí aṣọ́rẹ́ pẹ̀lú mọ́tò mi o kò yẹ kó ti bá dànù. mọ́tò kú bàtà ń sọ̀tọ̀ pé tó bá kí mẹ́fì aráka méjì ó fi ládàá pèsè òmùra kan ẹ bá kí ó fún mi ládàá ẹ̀sán umra náà ló gbà. kódà àná tuntun fúnra máa mọ́ ẹni lórí gbogbo sátidé yóò kú nílé ní Madina yóò lọ sí mọ́gìrì Kúbà sọlá wa kúlá ìwà sílá màálù. àwọn àrùn Kúbà àwọn tó wá ń gbé Kúbà tó ti mọ́ sáfẹ́ náà pé àrùn Kúbà àwọn tó ń lọ àwọn tó ń jáde gbé rẹ̀. àwọn fọwọ́ sáàlù bí sáàlù ní àwọn ará Kúbà wọn wá jà ìtẹ́tàlú wọ́n fa wàhálà láàárín àwọn ọmọdé bíi pé àdúgbò dàrú hátà tààrà ọ̀sìn bìlì hijara níbi pé wọ́n lẹ olókùnrin agbèrè ní ìwé ẹ̀lẹ́ mọ̀tẹ̀lẹ́ nígbà tó yẹn wà mí kéde láwọn agbèrè mi tí àwọn ti pé inú bá dùgbò ìjọba nílẹ̀ àwọn apábí nígbà bá bíjà tí wọ́n gbá bọ́ọ̀lù kan ní àwọn tí wọ́n pa nínú ilẹ̀ Yorùbá ti wá ní wọ́n gbá bọ́ọ̀lù kan bí àwọn ilé ìwà níwọ̀n ṣùgbọ́n nígbà tí wọ́n náà wọ́n dúró ni wọ́n ṣe èrú èrú ni wọ́n ti gò tí rẹ̀ fi ó sì ti kà fún wọn àwọn ilé ìwà ni kò sí wàhálà ẹnì wọn bí bọ́ọ̀lù ni wọn kò wáá jà wọn jẹ àti bíbí ìjàdùgbò tí ìwà jà ìlíyà tó wà láwùjọ kódà àwọn òṣìṣẹ́ rẹ̀ nígbà mi lórí pé ìgbà tí wọ́n jà ọlọ́run kódà ń kó sànù wa àfa àlùjáàlù dáhùn kọ́ ọ̀sẹ̀lẹ̀ wọ́n ṣe fà òhò tẹ̀rí àìmọ̀kan àárẹ̀ tó lè pààyàn kíákíá ni àwọn èèyàn gbá bọ́ọ̀lù agbo onísí wọ́n ti jà

tó bá dẹ́rú ẹ̀ wò bí ó pẹ̀lẹ́ gbé àwọn ẹ̀rọ tí wàá àjọ gbé nígbà àjọ wà ọ̀dọ̀ ọ̀dọ̀ gbá dùn. nínú àwọn obìnrin ní àdúgbò atm tóun ò mọ nǹkan tóun ti ọjà á bọ̀ lọ́wọ́ alẹ́ mọ nǹkan jẹ́ kó wọ́n ya agboolé àìmọye bí ojú ọ̀tẹ̀ lọ́sọ̀rọ̀ omi ìbà nítorí bọ́ọ̀lù àgbèrè. Jìmọ́ àwọn káwọn mọ̀ sọ àwọn bọ́ọ̀lù tá a yé èsì táwọn ti sọ̀rọ̀ lọ. Àwọn èèyàn ń gbúra wọn lọ́bẹ̀ fans Arsenal àti Chelsea àtàwọn ọmọ ìyá wọn. Ẹ̀wọ̀n ẹ̀ skul méjì skul méjì bá gbá bọ́ọ̀lù wọn ó tún jà. إنا لله وإنا إليه وإن طائفتان من المؤمنين اقتتلوا àwọn ará kùbá ń sọ̀rọ̀ àwọn lóko lágbóolé lágbóolé ìgbà yẹn pọ̀ gan ó ní fa akbar rasulullah yẹn sọlá mìíràn àlè ẹni bá sọ fún wa yìí pé ìjọba yẹn mọ̀ ní sọlá ní kùbá ọ̀kọ́ ọ̀rẹ́bìnrin ibi àbòbí náà gbèsè lẹ́nu ẹni pé gbàdá ti gbàdá bá dé pé wọ́n ń jà lókùbà gbogbo yẹn ẹ̀yin sáà lóya ẹ̀dìdì ẹ̀dí alẹ́ ọbẹ̀ kálí ṣe àtúnṣe lánàá. iṣẹ́ tá a gbà ni. tọ́ba ti gbọ́dọ̀ àwọn ẹ̀yà rẹ̀ tẹ́ ń jà ẹ̀yẹ obìnrin wa ẹ̀ dákun kiri tọ́lọ̀ ẹ̀ mọ̀ ti dákun gbọ́npọ̀ àwọn ẹ̀yà rẹ̀ tẹ́ ń jà pé ìyàwó kàdì ìyàwó méjì kan lọ́dọ̀ ọkọ̀ ọjọ́ ń ń jà ẹ̀yẹ ẹnì kan yìí lọ́pọ̀lọ́ lórí bí hmm. ẹ ti dàgbà ẹja lọ yẹn díẹ̀ tí agbára àbọ̀ ọ̀bà kà mọ́ ẹ káwa ó mú un lóṣù kíndé kàlù yẹn díẹ̀ pẹ́ yìí náà lẹ́wọ̀lẹ̀ mọ́ ń da alẹ̀ tẹ́lẹ̀ hmm. ẹ má ti mọ àfidé kìnnìkan náà ni agbẹ́gbẹ́ àgbà ẹ̀hẹ́ ọ̀dà náà ibi táwọn obìnrin tó wá di ẹni rẹ̀ dé èèkù wá ní kákọ́ọ̀tù àwọn yẹn díẹ̀ ẹ̀dọ́sẹ̀mọ̀ àwọn yẹn ti bí náà ó ti láwọn yẹn jẹ́ irewó ló fẹ́ gbà sílẹ̀ yẹn ládàá so nígbà máa wò ni ẹ pé a ti àtúnṣe gúúsù wa ni ká ti àtúnṣe lánàá wọn. wàá pọ́ ìbátan ni. àti àwọn sọ yìí ó náà ní pẹ́tọ̀ kájọ ká yẹjú ẹ̀ ìgbé ìwọ náà ìwọ tó ń dé ìwọ náà ṣe báyìí ká yẹjú ẹ̀ ní tùbí ìnùbí ṣùgbọ́n nígbà mí ń bẹ tá a bá la fẹ́ yẹjú ọ̀rọ̀ lẹ́yìn àwọn méjì ń jà á pé ọ̀dọ́dọ́dọ́rọ̀ yìí kalẹ̀ ẹjọ́ kákẹ́rẹ́ kákẹ́ sọ́kọ́ tó fún sí kápá náà tàbí wọn gbọ́dọ̀ kẹ́kẹ́ máa kọ àkọyọ nínú wa tó sì jẹ́ pé ló jẹ̀bi báwo wọ́n rò pàfẹ́ yẹn dúró ẹ̀ ní pẹ́lẹ́pẹ́lẹ́ tẹ́lẹ̀ ká jẹ́ kó mọ̀ wípé ẹ̀bí ni jẹ. fàyín bá bá ti fi dáhùn máa lálẹ́ òkúrọ̀ bàbá tìlú lẹ́tì ìdáàbò bíi àtàlẹ́tì. látọjú wẹ ẹ̀rọ méjìlá lọ bá pọ̀ sádùúgbò bóyá ẹnìkan ti wá mú ẹsẹ̀ kan nínú lẹ́ẹ̀kì ẹ̀ nínú lẹ́ẹ̀kì kejì O ó ti wá gbé fẹ́ǹsì bẹ̀ wọ́n wá jọ ń jà lórí ẹ̀ wọ́n wá ní kó wá yẹn díẹ̀ wọ́n sì wá ní lánàá àdúgbò bẹ́ẹ̀ wọ́n sẹ́kẹ́ àkọ́ áfù ní pé ẹ̀sìn ìlà bó ti wá rí iná àní pé ẹni tí ó àní pínlẹ̀ ẹ̀sẹ̀ kan àní pé ìṣẹ̀lẹ̀ àní pínlẹ̀ náà ni kùkú ẹni tó sì ti gbé fẹ́ gbèrè ẹni ṣe o ti mẹ́wó kò sì dá ká máa sowó lófò ẹ kà sí sàrà ẹ wọ ọ̀rọ̀ yẹn ọwọ́ akọ́kọ́ ẹgbẹ́ ìrẹsì ẹ kà sí kí ni sàrà ìtìláhùn àfẹ́kí wàhálà ọ̀sẹ̀ kí ni kò ṣẹlẹ̀ irú ẹ̀ ní tí ànábì ṣètò láwọn kìfẹ́ ní wùdẹ̀ ìbíyà kẹfùkù ní sólò hólù wùdẹ̀ ìbíyà ìbẹ́kí wọn làṣẹlẹ̀. tó ìgbà mí ń bẹ àkéré àbíbẹ́ kí wọ́n bàálà òsàlẹ̀ àkàrà gbé fúyẹ́ àbọ̀tàbọ̀ wà ní pé ẹni tí ó wá gbé fẹ́ sórí lòún lọ ọ̀dà kí lè jẹ́ sọ kí n tó wọn. òtọ́ lọ́wọ́ wọn. nígbà náà a wà gbé pátá pé ilẹ̀ yìí ìwọ kọ́ ló ní rẹ̀ wó nígbà tó mú jáàbù oníjáàbù kó jẹ́ mẹ́mìlì tó gbá òtún táwọn obìnrin ẹ̀yẹ bẹ́wò tí wọ́n bá mú wọn. àbúlé òun bá yẹ wá. ó lè ti láyọ̀ ọ̀nà ìyẹ́yẹ́ yóò kẹ̀kẹ́ ń bá ẹ́ òde tẹ ń lọ ẹrú jẹ èmi náà fẹ́ ń wọ tó tọ́ tá gbàgbó ń bẹ ìlà rẹ̀ fún yín kọ̀m̀pìà nígbà tí má ti ẹ̀ jó àgbègbè lẹ́mọ̀ tí ó ń bójú ó lóun ṣe mi sí èkìní ó ní kó ọjọ́ ra àwọn olórí wà lọ́dún ká tọ́ba ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìwà bá. fa afúlé fún bàyìnà ọ̀húnmá. kò sí wàhálà kò sí wàhálà ọlọ́run kó gbóbi láti náà yóò kó gbóbi láti padà ṣùgbọ́n ẹ̀yin náà ẹ máa wò jáàbù dáadáa kẹtọ́ máa mú jáàbù níjà kẹtọ́ máa mú jáàbù ẹ máa wò ó lè jẹ́ lóòótọ́ bọ̀ ẹ máa wò dáadáa ṣùgbọ́n ẹ kéèyàn bá tiẹ̀ mọ̀ náà kódà òórùn ara sọ ó yàtọ̀ ẹ̀ má fa ti ń dájọ́ bí òórùn ara gan òórùn ara gan yàtọ̀ náà kò sí ẹ lórí ẹ̀mí ẹni tó nìkan. wọ́n á rí ẹ ṣé náà àdá tó wàá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé pẹ̀lú mo ti wá ń sọ yìí ọ̀la ìbòjú mi. ọ̀la ìbòjú mi oúnjẹ rẹ̀ ọ̀sẹ̀ kẹ́ yóò kú kábòjù. ilé ẹ̀mí ànábì ṣe nígbà tí ìyá Aisha kọ́kọ́ àwo sọ̀fíyá. ẹ kò sí wàhálà kí èyí pé kò sí kò ṣe sí iná òun bì iná kò sí wàhálà nínú ìjà òjì pé èyí ò ogún lé fún àkùtì wàhálà àwọn òjàwó lọ ebe fáwọn ojú ìsọ̀bí ẹbẹ́ yìí náà láwọn ní ààyè ọdún àwọn. ẹ̀kọ́ àbọ̀kù. afọwọ́ abdullahi ibn zubair ó ní ọkùnrin kan nínú àwọn àǹsọ́rí kọ́ tọ́wọ́ zubair rọ inú nàbí ọ̀sálàmà ọkùnrin kan ó ń bá zubair rú jà ọba nàbí ọ̀sálàmà nípa nípa ẹnu odò ẹnu omi kẹ́tí wọ́n fi máa ń wẹ̀ sí àwọn dàbí ìdùn wọn lẹ́nu okòókò because education because ẹ̀tọ́ fún mi ẹ̀ tó ti máa bomi tó ti máa bomi sí nǹkan ó ní iná ni wọ́n jẹ́ ń dàá sí àwọn méjì náà wọ́n jọ máa ń lò wọ́n jọ máa fi wọ́n jọ fi ń fa àwọn okùn wọn ṣùgbọ́n ọ̀rọ̀ wa ṣe bí ọ̀rọ̀ wọ́n wá níta lónìí náà àbújá ìjọ kàkútà sọ̀rọ̀ lọ́ba dídà mo ní ìwọ́kọ́ mi ní lọ́ba àmì sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni ìlú láì lè nìkan yẹn wọ́n bá àmì sọ̀rọ̀ lọ́ba gbọ́ sallallahu alayhi wa sallam. àti àwọn ẹ̀sìnkè ya zubair mìíràn kò yẹ mẹ́jọ ó dìjà ìwọ zubair kọ́kọ́ máa lò ó fi fún nǹkan kò rẹ lómi fún mọ̀tọ́ bá tẹ̀lé tó wù sáà gbé lọ lé àbí kóòtù máa ń ajá rí rìlíìsì omi náà fúnra ni níbo ọ̀rẹ́ kó náà ṣe kí ni kó náà lò ní òdìjà àbí ìwọ sí islam ọgọ́ jùlọ náà àsọ̀rí àsọ̀rí tí àdébí wa sọ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ẹ̀rọ àwọn ọmọ tó ṣe bí láíláí yàrá fúnra náà àmàlí ẹjọ́ náà lọ́dá yìí o kò tó bá rí bẹ́ẹ̀ à ń ká ara ibùdó àmọ́tì ibà ń bí abdullahi ṣèjọ́ abdulzubai ṣèjọ́ jọ ṣe bí ọmọ àǹtí rẹ̀ ni o sinimá gbà rẹ̀ fún. ẹ wúlò fún ọkùnrin lọ́ọ́ máa ń tiẹ̀ ní ẹ̀ ẹ̀ alẹ́ tí o bá wulẹ̀ gbèjọ́lẹ̀ kí anabi wa gbẹlẹ anabi ni tọ fatalawu gbọmọ wájú rasulillahi sallallahu alaihi wasallam ó jẹ anabi wa jí padà ah nínú ká ṣe fúláwù fún yà ní mo sọ pé ilé ẹ̀yẹ tó wá sọ pé tọ̀ ọ́ bọ́fẹ́ bẹ́ẹ̀ kílẹ̀mù ilẹ̀ yìí kò sí wàhálà gbára àdùnwọ̀n tó ń bà kọ́ ọ́ tọ́ ìsìnkè ya zùbáyì ìrẹ́ zùbáyì rù omi rẹ tó ní o ti fún àwọn kan kò lẹ́lẹ́ lómi tó bá ti wá fún wọn tán tó mọ abẹ ìbá wá ta omi yẹn lẹ̀ àbáṣà rẹ̀ tì í ìpa ìpa yóò fi pa àti tí o ti wá tó máa ń gbóhùn ẹ̀fọ́ mọ́ adúlù bì í torí pé alábi sọ pé lọ́ọ́ yóò tọ́ náà ti dà wá hó tọ́mọ́tò ó fún àwọn èèyàn ní ìbéèrè tí wọ́n bá ń béèrè ẹ̀rọ ní o béèrè fún àìmíyà àti dúkìá tó wọ́n bá bá wọn lọ́gbọ̀n náà sì pẹ́ jẹ́rẹ́jẹ́rẹ́jẹ́ káwọn máa fi òǹtẹ̀ yóò kílèmù ilé yẹn fún ẹ̀rọ bẹ̀ kílèmù ìyàwó yẹn so kẹ́jọ àlọ́ ṣe kí wọ́n gbà bẹ́ẹ̀. ṣùgbọ́n a fún mi pé tá a bá ti gbà wọ̀ ẹ́ ń fa wàhálà ó ní àbùsùnbá ìwé ni wàlọ́ yìí ni àásùn àbí àyà ní ìjọba ìṣẹ̀lẹ̀ àlẹ́ òṣùpá ìgbàdà sọ ìwé òun lòún jẹ́ àyà pé fàlà àwọn ọ̀rọ̀ bìkà láàyè omi lónìí hàtà yóò hàkìmọ́ka tí mo fi ọ̀rọ̀ ìdá rẹ̀ ó ní òpó èyí pé torí ìṣẹ̀lẹ̀ yẹn lọ́wọ́ fi ní o lọ́wọ́ fi sọ sallallahu alayhi wa sallam àti ní wípé asinan nìkan máa mú bí awọ ní wípé islam ọ̀sọ́dọ̀ ọ̀hìn kẹ́ ẹ ṣàkóso kí kófì sọ́tò sósì ló dáa ni àmọ́ tẹ́ wá ní pẹ́ẹ́lí sọ́fẹ́ máa kọjá inú ara ẹ mú ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ẹ̀dá kan sílẹ̀ ní lápòjú ìlú ní paríparí pẹ̀lú àsìkò nínú láì tara orí ọ̀rọ̀ yìí náà ni a gbé níjọba jẹ wípé àwọn akọ àwọn oríṣi àwọn kébìsì àwọn kébìsì tòsílẹ̀ ní gbọdọ̀ àti ìfọ̀yì

kàlẹ́ndà ìgbàgbé bá gbé wọn bá lọ bọ́sọ́dọ̀ ohun bí. ọmọ yẹn ti wà ń lé wọn lọ sí pé àbúrò ẹ̀ wọlé agbọ́mọkànlá ní àbúrò wọlé à ẹnì gbúra àbúrò ti dúró. èjìlá nínú ìdágó kan ara ní òní gbogbo ara mọ́ ọba bọ́dà ó ti dùdú gbà bí wọ́n bá wọn tí wọ́n máa ka ìwé ìròyìn ó dé yọkọ̀ báyà òsáàmì jáde ló gbọ́ alẹ́ bọ́ sí amẹ́tàlá gbé nílé yàtọ̀ sáwọn ọmọ wọn lò nílé tó lè wà àwọn àlọ́ kan ilẹ̀kùn omobi kókókó bóò ni táwọn alẹ́kùn ohun àbúrò kọ́kọ́ gbọ́ wà lóko sàdáàmù níbo táwọn kẹ kílẹ̀ ẹ̀bọ́ta ẹ̀rọ àgùjọ bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ àfa àtọ́bá dilẹ̀ mọ́ tọ́ba kó fásitì àwọn abúlé òdìyànjú. abu abọ́tà mo ní àwọn ah, òkè lórí tẹ́wọ́n ń dá ọdún wa lójú náà ah, abu sẹ́ẹ̀sì orí alẹ́ sí lájú láyé so ìbùdó kílẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ ah, ń bo. ràhìn طائبتان من المؤمنين فبطلوا فأصلحوا بينهما سبع دقوا في أول الدقاء اللي بتعاني لا أقول بجاه ìpìlẹ̀ ìjà gẹ́gẹ́ ni ẹ́ sẹ́ni náà olùjẹ́lá olùjẹ́lá ni mo rí àti ọkọ̀ ọkọ̀ sí ojú ìdájọ́ kan mo bí ti àdí. ó ṣe kí ara ṣé wọ́n ti fẹ́ méjì ni àbí olóde mọ̀ sẹ́ni kó kùsùn bàgídé ọ̀sẹ̀ rẹ̀. Yóò sọ̀rọ̀ bá. Òbúrò ti yóò sọ̀rọ̀. Mo rà á ti yẹjú rè é. A sì gbọ́dọ̀ mọ ìyẹjú ẹ̀. Táà bá yẹjú ẹ̀ jẹun náà, wàhálà ìrẹ́lẹ̀ yọ̀ nítò. Ló jẹ́ pé ọlọ́run bá sọ fún wa pé ẹ̀pọ̀lọpọ̀ táyọ̀ ọmọ ẹ̀ gbà fàáfi hùn dàìdàrọ̀. Iṣẹ́ ti wà iṣẹ́ gbogbo ó gbà. So iṣẹ́ tí wọ́n máa gbà ní pé ká má jẹ́ kí ilé ẹnìkan ó dàrú ó wà máa yí káàkiri ẹnìkan ní ìsinmi ọjọ́ pé òun ló bínú lọ àwọn ọlọ́ba yẹn jẹ́ mọ́tà ara bá ń bínú olóòtú kiri o nínú wa bí a ti mọ̀ ẹ̀sìn nù àjẹ́ wípé tí a bá léwu mọ̀ bí báyìí tí ilé ẹnìkan bá dàrú nù wa gbogbo wa là kárì. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخوين. tá a bá rí umma kan báyìí tọ́wọ́ jẹ́ wípé ọmọ ìyá méjì kan wá ń bẹ wọ́n kàjọ kọ́ alákọ̀ọ́ ìwò rẹ̀ kíra wọn mẹ́ta ní láíláí alẹ́kọ̀ọ́ alákọ̀ọ́ ọ̀dọ́gbọ́ àti ọlọ́run ọ̀gá ẹ̀rọ ìlú ní àfáàmà ìjẹ́ kò tẹ̀lé náà gbogbo wa la kárí tó kọ́ lọ́wọ́ bá màmá làbọ̀ ọlọ́run mi pé ìdílàmà ìmú òmìnira ọ̀gá ẹ̀kọ́ wa ọ̀gá ayé o ti sàkíbìrì wípé tẹ́ ẹ bá ti wá já o. rásìlẹ̀ fún báyìí náà kọ́ ikú. ẹ wá sí àtúntò láàrin ara yẹn wọ́tọ̀kùn náà. wọ́tọ̀kùn wà hàlálàkùn torí àmú. wọ́tọ̀kùn wà hàlálàkùn. ìtàgé sábà lọ lónìí ni wípé alẹ́ mọ́jà ò sí. àná ṣe dáa ó nì. وداء دواء الناس قربهم الناس داء دواء الناس قربهم وفي تزالهم قطع الموادات وفي تزالهم قطع الموادات kùsẹ́ni tí ò lè jà kùsẹ́ni tí ò lè bínú kùsẹ́ni tí ò lè ṣẹ̀ kùsẹ́ni tí ò lè ṣẹ̀yà. ọ̀nà ìṣèjọba àwọn ọmọ ọmọ ọmọ understand the concept yẹn wípé ọlọ́run dá wa sáyé àjọmọ̀ ṣẹra wa a sì mọ̀ ní wúlò fúnra wa ìgbé tá a bá sọ̀rọ̀ àmọ̀ ìyànjú ẹ̀ bí yìí nílá ìlúwà ìlú kọ̀ọ̀rá wọ́n máa di jẹ́bẹ̀ jẹ́bẹ̀ yìí nílá ìta àlà àmọ̀ tẹ̀mẹ́ sí pé àwọn ìṣẹ̀lẹ̀ olúwa sọ̀rọ̀ láyé ọ̀sán ilé àtẹ̀lé wọn jà fún àmì sáfù yẹn díẹ̀ tó tẹ̀lé lọ́la nàbí jẹ́gẹ́ táwọn èèyàn jà tí wọ́n di yẹn tí wọ́n ṣẹgbá ní ìdílé láì lọ́wọ́ ìdílé kọ̀hárù àbí tún ta rí bábù eléyìí náà ń dẹ́gbẹ́jọ nǹkan àti ọmọdé bàkẹ́yà wọ́n sọ́lá lọ́wọ́ àbíyàn muhammadin وعلى اله وصحبه اخيرا وسلم تسليما كثيرا وبارك الله في الجنه جزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. ويدفع اموال معلمنا بلايا ويدفع اموال معلمنا بلايا. الحمد لله. أدعو قسم الله سبحانه وتعالى ọba tí ó tún fi tí èní ìgbésí náà fún wa àjọ aláàfin hánà tí alákòókè àjọ kó gbà